الحمد لله الحمد لله توعد المانعين الزكاة بالدمار والهلاك ويقول سبحانه فويل للمشركين الذين لا يؤتون الزكاه وهم بالآخرة هم كافرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله الزكاة زكاة اليوم حضر الله وفواتحها kí làwọn àjùlọ aláṣẹ fẹ́ fún àti pé ni ìwúlò rẹ̀ ìbádàlá ìyẹn ló sára tàbí àgbàká nínú sẹríà àwọn náà ní àkíńsọ tó mọ pàtàkì ọ̀dọ̀ fi máa ní màsúrò sí ìwà pọ̀ màsúrò sí. يصرف في جهات مخصوصة ممكن ذكاء موني جنة مدعو جيكا موني نزوكيا لابوكو كفادو أتوان نفوان ويجبنا لدى يريد ممكن ذكاء ذكاء عباد الله لأنها تزيد في المال torí pé àtàlọ gàdá àtọwọ rẹ ọba ti ká mílíọ̀n lọ lọ́dọ̀ rẹ ọyọ gàdá àtọwọdọgbọn sí o èyí tó dájú ni pé ìlọ́po rẹ yọjẹ lọ́dún mi wọn máa gbàlẹ sí nínú owó wọ́n tún wá bírò mọ́ sí máa a tún lè mú ọyàn pé nítumọ̀ náà. وتفيد الآفات فلما كان حتى تعتبر يحصون يكون ما هو على ما الإبل لأنها تزكي نفس المتصدق ẹ̀mí ẹni sọ́yọ́ sàkájọ́ fún àmọ́ عباد الله يا رسول الله zakari ipò ẹ̀tọ́ ti nínú ẹsẹ̀ nítorí pé ní ọlọ́pàá ní àlàyé islam ìkan nínú àwọn ipò islam níbi àlàyé ọ̀rọ̀ káníbi sọlá ìsọlá níbi hadith abdullahi ibn ahmad رضي الله عنهما من بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إسلام وما بك يا مالك سليمان سليمان أقول ما رب يا أنا نسيتني في مسألة قلة رسول الله عبد الله أسجد محمد صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة فيما كان فيزيد الزكاة أيها المسلمون عباد الله زكاة أقصى الإسلام أصبح كسرا من الشريعة زكاة قوامية ثم الإسلام إنه بيع في أن صلى الله عليه وسلم وصحابه àwọn ní pé ẹkún mi lálùkáwà ní pé ọ̀nàyọ̀ kàkà ọ̀. Jẹ́rí ẹ̀ ọ̀nà Abdullahi Al-Bajali, àwọn ọmọ ọmọ ọmọ فلبايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم القوانين دي مسلم دي موقع النبي صلى الله عليه وسلم كنت أجري فيكي أماكن ما في ما يزكى حتى فيهم مسلمين ما ما تنصيحة عباد الله

eighty million di seventy million tó sọ àmìlíkà ìyẹn ní kí wọ́n bá ti tẹ̀ bẹ̀rẹ̀ náà adóbi jẹ́ alábìjọ́ ìdánwò pé fifty million lówó òun lé kí ló fẹ́ máa kà ń bẹ̀ wọ́n lẹ́yìn kọ́ yọ twenty five thousand pounds fifty million yẹn kí ló fẹ́ kà ń bẹ̀ wọ́n ọkọ̀rọ̀ tó ti ti kéèyàn wá gold wọ́n á jọ sí ní báyìí wọ́n á tẹ̀lé ní two million zaka ju wọn mo tí ọjọ́ fẹ̀sùn ju fifty thousand plus náírà ẹ̀kútù náírà mọ àwọn ìṣe tiwa báyìí wọn ajá mi ọ̀sìn lè yẹn ń sìn náà ní pàlú ìjọba ti pẹ́ táàsì yọ̀yọ̀ tàbí ohun bẹ́ẹ̀ abájára kò ní lọ́ba ti pẹ́ máa wọ̀ ìyá yọ̀ ṣáà níbẹ̀ abájá kò tẹ̀ lọ́ba ti pẹ́ fọ́ọ̀tù yọ̀yọ̀ kan náà rẹ̀ lọ́ba ajá èrè oko nìyí ohun tí wọ́n bí sí forty seven kilogram ìyẹn mọ ọba fẹẹ lù jẹ nítorí tó tó ń lọ sòkò lọ́dọ̀ wa àwọn àti lẹ́yìn lọ ìgbàdàn lọ ẹyẹ ló ti ọlọ tẹtẹ ní zaka àti ìyẹn bá ti nílé ìdèké tí ó fi yọ ọdún títí kó yẹn ọ̀nà yẹn ní kí ni yọ zaka ìjọ́nà ìyẹn yẹn ohun ilẹ̀ pẹ̀lú tẹ́lẹ̀ ọlọ abala sí àlùbọ̀nà níbi tí ọlọ́run ọba sùn fáwọn àgbàdàrà tó sọ pé wà á kí ìlú sọlá wà á sùn zaka. Bábẹ̀ ìdílé ká ní méjì, òdòdó Allah tabaraka wa ta'ala, ọ̀rọ̀ ọ̀nà sọ̀láta, ìzàká, ó múnú àti ìzàká ọ̀pá pọ̀ nígbà méjì lé ní ọgọ́rin kìí tú àyà. Òun lẹ́bà bọ́ sọ. Ilé ìbá ń tọ́ka lórí ìkẹjẹ àti ń tọ́ka lórí pé zàká yẹn dandan ni. bá ti wo owó yẹn kéèyàn yọ ọ́. Àwọn àwọn ẹ̀dà rẹ̀ láwọn àyè ọdún níbi wọ́n ti lọ sọ̀rí à lẹ́yìn obìnrin kọ́ra ẹ̀yàn ni irúfẹ́ ní ní wọ́n jẹ̀ ní àlórí ẹ̀ wọ́n sùn gbàgbàká ní lọ́wọ́ rẹ̀ nínú ìdí àti wọ́n fún náà ní pé tí wọ́n bá gbàgbàká bí ọ̀yọ́ yẹn lọ́wọ́ rẹ̀ tipátipá tán wọ́n tún mọ́ ọ̀ṣọ́ tọrọ mẹ́lì ìlàjì dúkìá rẹ̀ ó jẹ́ kápítà yẹn wọ́n á pèsè méjì lọ́kàn gbọ́dọ̀ lọ́dún wọ́n ti yọ ọkọ̀ rẹ̀ yẹn bí wọ́n ti lè ṣẹlẹ̀ yà ẹgbẹ́ ló ti mú náà ìbá dọ̀lá ìyẹn ló ti ọlọ́ súnà fi ní zaka nílẹ̀ wọn nà náà àhàdí ìfẹ̀rẹ̀ tẹ́tẹ́ táwọn náà ti mọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ àtàlà ní sọ́kọ̀ àzàkà ìbá dọ̀lá ìyẹn ló ti ọlọ́ ọ̀rọ̀ zaka yẹn ká pè ní nẹ́ẹ̀dẹ́rì ẹni tí ọba wa yọ ọkọ̀ káwọn gbèdéke kò sí ọ. ọ̀pẹ̀ta ní òkú fún ọba yọ ìṣẹ́lẹ̀ òkú sẹ́gbọ̀n yọrọ. ọ̀pá kan máa ṣe wá sí fún òkú fún ọ̀yọ́ dàda wọn yóò wọn ọ̀yọ́ náà. ẹni tí ò bá wá yọ kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀ríyà. ẹni tó bá já sí pípọ̀ yọ nípa fún sàtàkù ẹ̀ ìgbé kì ṣe dandan. irúfẹ́ ni aláṣẹ kí amọ̀ ilé aláàánú ló káàkiri. kò títí mùsùlùmí ṣùgbọ́n tó ti bí àwọn ló sí àwọn ló sí lẹ́ni tó ní bí ẹntí mílíọ̀n yìí tààrù tó pèndèkì gbogbo tó dẹ̀sì máa yọ nínú rẹ̀ ṣe bá ìkọrin ta ọ̀rọ̀ ṣe ìlọ nínú ní ẹntí mílíọ̀n yìí àdúró yìí ni wọ́n máa ní mo tó sè náà làwọn fẹ́ fi sọ pé irun mú ah! lówó kò sí fàṣù ìjà ọ̀nà lówó kí sábà fẹ́ fún yẹn lówó tẹ́yìn ó fi tí ó wúlò fún yẹn owó tí wọ́n fún ọdún ìpé kan máa fò rí ọ̀dọ́ wọn ti táyéráyé ó bá tún lọ fọ́tí ẹ̀sì lọ láyé ó tún lò láyé tó tó ọgbà náà lọ́nà lọ fún kókó lọ́dọ̀ wọn wọn ní kan lówó nílé ẹ̀rí máa ń rò pé àdúrà owó yìí ní máa fún lẹ̀ àwọn àpá òun lẹ̀ irúfẹ́ ní bẹ́ẹ̀ àlèbẹ́ ní kékeré o ṣùgbọ́n ẹ̀sẹ̀ ńlá lọ́wọ́ sí i ẹlẹ́sẹ̀dẹ̀ ni kí nìdí láti sọ yẹn wọ́n ní ọ̀rọ̀ táàpàdà àwọn tó wá nípa ìdí àti ń pẹ́ fáwọn tí wọ́n kàkà já ẹgbẹ́ nígbà tó bá lọ sọ́ọ̀pù nínú náà fún fifty thousand years àwọn rẹ̀ tí wọ́n bá ti sọ́dọ̀ òkúta wẹ́rẹ́ òkúta wẹ́rẹ́ yẹn wọ́n ti wá dáná sí nínú náà jahannam fún gẹ́gẹ́ ti di náà òun tí wọ́n máa wá fi jó lẹ́gbẹ̀ẹ́ méjèèjì wọ́n sì máa fi jó lẹ́yìn ìyá omi kí sọ́nà òun fi dájọ́ láàrin gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ìyá omi láàrin ìgbìdá òun ọ̀rọ̀ sí nàá ìfàkà níjọ́ kan tó fi fún ìdí wọn rẹ̀ lọ́dọ̀ àlá wọ́n ti lè fi kí àwọn ọ̀rẹ́ yẹ tó mọ yóò ọ̀sẹ̀ bí ìlú kíkà ẹni tó ṣe àwọn olówó lọ́gbẹ̀ọ́ إلى الجنة ويا الجنة وعلمها إلى النار من الله tó bá jáde pẹ́fẹ́ tó mú kó nínú mílà ni kó láti dákọ̀ bóyá ló jẹ́ náà nílọ nígbà tó bá tara lọ tó fifty thousand years nínú náà pẹ̀lú ìyàwó lókun dáadáa wí. ó ní máa bẹ́ẹ̀ ẹ tó fi bá wọn tó ṣe é tí òbí yóò wò dára ní ó ti láwọn àkókò bí ọkọ̀ fi ti àánú lẹ́jọ́ pé dàrú sí àmàlà. kó di pé tó ọlọ́run bá padà wọ́n sọ fún ìgbìmọ̀ اللهم صل على عبده أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه واتوبوا إليه إنه هو الغفور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 ìbádọ́lọ́ ẹ̀yẹ́wò sọ̀rọ̀ káyọ̀ zakari ọlọ́lá gbígbọ́ ọlọ́lá tọ́wọ́ àdìjọ́lẹ̀ ọ̀zàká ó ti ní ròyìn kánú ròyìn àwọn àṣàbẹ̀rọ̀ àṣàmì ìṣẹ́nà ìròyìn àwọn ẹni eré ń bẹ lára rẹ̀ àwọn ẹni tẹ́ wà ní ìṣẹ́nà káyọ̀ zakari ó lè jẹ́ kí ẹ wá المستحقين لرحمة الله توني توسيك يا الله سبحانه زكاة يزوجكم ẹ̀yin tẹ́ lówó tẹ́ o pé lẹ́yìn bá ní kẹ́ fún àwọn èèyàn ládùúgbò owó yìí tó yẹ wá ní lọ báyìí yẹ wá ní dínkù báyìí títí wá ṣe láti ní àṣà ìlọrin yẹ àìkú tó mọ ìpàkọ́ ọ̀wọ́ yẹ kúrò tó fi bàṣà. àti láti ní ní sàlùkáwà ní ní ìgbèdè bá kájú owó ìbò lè ẹnu láti náà yóò máa pa yín láti ìbàjẹ́ inú ìbàjẹ́ ní kíyẹn láwọn owó yẹn máa lè sí ni ìdíje ọlọ́run sọlá àjọyọ̀ àdìmọ́ ẹ̀kọ́ sọ̀tà pọ̀tọ́ ní mẹ́rin ẹnì kan yọ gàgá àkọ́wá tó lòdì níbẹ̀ ẹ̀kọ́ tó ti àrẹ ọmọ àpọ̀ sí i gàgá òun ní túmọ̀ wípé mọ̀mí ní ẹ̀sùn òdodo nínú ìmáà rẹ̀ ẹ̀sùn tí mo sọ lẹ́nu irunmú lówó irunmú lówó kò sí pàtó júmọ̀ àláwá yìí ẹlòmí ọ̀pọ̀ tẹ́lẹ̀ ọ̀ tí wọ́n bá sọ fún wípé àní lọ lébí òbídì mọ́gárì ẹ̀sùn ìjàmbá aláṣẹ ẹlòmí olùsíyàwó ọ̀lọ́ ọba bá di owó gbogbo jàmáà lónìí ẹnì àwọn yẹn ló ní òní ten thousand lọ ní mo jáde one thousand kan dé òkè abẹ́rẹ́ fi bá ti tọ́lọ́hún ní òní mo jáde. ẹnà wà yóò gàgá yẹn ìtumọ̀ tí ń tú ni tí mọ́ọ̀nì tí ń lóhun nìyẹn ó sòdodo ń pa rẹ̀ ló ti fowó mu. Zaka yíyọ, kí wọ́n fàánì rẹ̀? Òun ni pé èyí ó jẹbi kẹwàá nù bòjì nínú bòjì ọ̀rọ̀ níjọ́ gbé ẹjọ́ yẹn lẹ́rìí a máa ní kí ọ̀la ní bùkátà sí bóòjì ọ̀wá ní sòòjì ká òbí àlá nínú àwọn ọ̀rìn méje tó máa kọ́ sínú òjì yẹn ọ̀rọ̀ tí ó lọ ń ka sọ́dà kọfí sọ́dà kọfí ń fẹ́ náà حتى لا تعلم شماله ما تنفق يمينه ìyẹn kan tó ń tó ṣe sàárà kan mẹ́ta sàárà ti sáàkọ̀ sàkà máa dákọ̀ sàárà ó ṣe sàárà kan wá fi pamọ́ lébi wípé owó ìṣẹ̀lẹ̀ ọmọ sọ́wọ́ ọ̀tún ẹ̀ náà. Ayé ọ̀sẹ̀ ṣe mú ní àìbàdàn lá. Bí ọjà káyìn nínú àǹfààní àkọlá tó wà nínú ẹ̀. Mo ní pé ọlọ́run àmọ́ afi sábà jẹ́ pàṣẹ yẹn rẹ̀. Ọ̀sọ́dà kọ̀tù tó fi olùkọ́ pé á káàmọ̀ ọ̀yọ́ kò fi olùkọ́ tó náírà. Ẹ̀rí ìwé ní òde ẹ̀mí mọ àríkọjá jẹ sí bọ̀ ti parí ẹ̀dá lọ́wọ́ ẹ̀jẹ̀ tó ń dábò ń gbòòlè rọ́lẹ̀ lọ́wájú ọlọ́run ọ̀yọ́ zaka bá ọlọ́run ẹ̀sìn àgbè. sọ́dà kan yẹn máa ń pa àṣìṣe rẹ gẹ́gẹ́ bó mi ṣe máa pa rẹ. zaka yọ ní máa ń pa àṣìṣe rẹ òun ni wípé yóò sọ owó tẹ̀sùn nìyẹn ó máa sọ dúkìá mi tàtọ́ lórí àlùkò fọ́rọ́ oníjà wọn bálágà ọ̀sọ̀kọ́nà ọ̀pọ̀nà ẹ̀bẹ̀bọ̀. Àjà ń pariwo ìdí ni gbé pọ̀ ní. Àníyàn pọ̀ ní. Nígbà táwọn èèyàn láàánú àníálọ̀ fún wọn, àwọn tí ń sọ ọlọ́jọ́ wọn lè ti táwà. Ọlọ́mọdé àníálọ̀ fún wọn lórí bẹ́ẹ̀. Àwọn yẹn yá ìgbà. Kódà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń jíyàn gbé. Ó lè já búrọ̀ ọ̀nà wọn gan. Ó lè já ìyàwó ẹ̀. Ó lè jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ó lè jẹ́ ẹnìkan tó súnmọ́. Ó lè jọ́ rẹ̀ ó gbé bùkátà ọ̀rẹ́ tàwùsàn síwájú rẹ̀ ó sì rí kélé yìí ó ní ọ̀rẹ́ mílíọ̀n tí ó ti ẹ̀mọ̀ fóun lẹ́ẹ̀kẹ́ rárá àti èjì kéèyàn ní ọ̀rẹ́ náírà ó sì tún sọ fún kí ní fún ọ ní kẹ̀kẹ́ yóò ní ẹ̀ẹ́ káwọn ní fún mi ní kẹ̀kẹ́ àwa lọ fún àwọn kílọ̀bù nígbà táwọn èèyàn láàánú ló jẹ́ àrùn Ọ̀dà lómi ni wọ́n lágbára tí lọ́gbọ́dọ̀, àmì ìní wa lọ mọ́ta lọ́dún, láti fi lọ́wọ́ àdúgbọ́lẹ̀ ìrìn ní ẹlọ, ìyàwó gègé ní wọ́lọ, ìyàwó gègé lọ, ìgbìta lọ, ìkẹrin lọ, oníṣẹ́ yóò sáké máa ṣe àkọ́rọ̀ jọ yìí náà ni. Àkọ́wò jọ yìí náà ni, àwọn kọ́lé, owó rọ̀kọ̀, yóò máa sa gbogbo ẹ̀ lọ́rẹ́rẹ́rẹ́. Ọlọ́run máa ṣe wá ní ẹrẹ́rù wèrè.

tí ẹgbẹ́ máa ń tà náà máa ń bá àwọn èèyàn ní ìta wọ́n sì fẹ́ gbé ọ̀kadà tuntun kọ́ sẹ́ra nínú àwọn tí ń mú ní ìdáná pé ẹ lè lọ́kadà láyé o ẹ lè gbé o ọ̀kadà ilé àwọn dání ń bá rẹ mọ́ àwọn àlàwọn sọ fún bẹ́ẹ̀ wo bẹ́ẹ̀ ti ń ṣe ní ẹ máa ṣe ọwọ́ àwọn ẹ̀rọ ọlọ́run bẹ́ẹ̀ bá kiri ìlànà

nítorí ilẹ̀ yìí báyìí náà lówó rẹ̀ ìwọ̀n báyìí náà ló kó wa wọ́n mọ́ ìlànà ẹ̀kọ́ ṣẹlẹ̀ sí kan ní sọ fún wa. Àbá bọ́ síbi ìta bọ́ sí ìbàgbọ́ tó ròyìn ọjà wọ́n lọ láàánú wọ́n lọ máa ń sàtọ aláìní. Olúmi owó ojú ọ̀fọ̀ ara yìí bẹ́ẹ̀ náà ní kókó wa. Àti ní wájú ọ̀fẹ́ fẹ́ mọ́. Ìwà Mùsùlùmí náà ìlànà torí gbogbo ọjọ́ tó lówó bá mẹ́wó aláìní rí ìdí náà rí yà ọ̀dá ah, ọlọ́run ká ah, ah, orí kan náà láti gbé wáyé ọmọbìnrin ló délé iná ìdí jẹun látara ẹwọ́n náà tó fowó ti yáwó pẹ́lẹ̀ ló nílé rẹ̀ ti mọ́ fọ́kọ́ obìnrin lọ́mọ rẹ̀ ọba tó bẹ̀rẹ̀ náwó bí i tí orí ká ẹ̀ká kí ló kàn pẹ̀lú ọmọ rẹ̀ tó fẹ́ lọ ilé ọmọ ọlọ́wọ́ lọ ní ọkọ̀ jihadu lọ́sẹ̀ àwọn olè ra bẹ́ẹ̀dì fún ọ olè ra bọ́ fún ọ lẹ́yìn ní ọ̀sá rí wípé aláwọ̀ eléyìí ò rí wọn owó sí mọ́ lánàá máa rẹ lẹ́nu ẹni tí kọ̀ọ̀ ọlọ́wọ́ ọ̀la sí tí ò sí kì í máa tí ò sí Islam mo tí ó sì náà nígbà ẹja wọn náà bá ti ṣe ń túta nínú ẹ̀rí wọn ò bẹ̀rẹ̀ ó kékeré mọ́ one billion dá ìlà àìlàlà lórí wọn ní ẹ̀mí ìṣẹ̀rẹ́ ká sílẹ̀ fún one billion wa wọ́n sì máa sojú yípa kọ̀ọ̀kẹ́ nínú wọn ṣíṣàtúnṣe àwùjọ látọwọ́ kálukú alẹ́ ní ó ti bẹ̀rẹ̀. Mo làwọn ọdún wọn ti sọ wípé kìí sọ̀rọ̀ twenty one àti ẹ̀sẹ̀ ohun tí mi lọ yẹn lọ́nà àlọ́jọ́ ìbí òbí ìdí sẹ́wọ́n mi ti mi lọ lọ́wọ́ ìdí sẹ́wọ́n ti mi lọ lọ́wọ́ owó ìlú rẹ̀ wá lọ sí ìdágbé kalẹ̀ owó ní kọ̀ ọ̀pàrọ̀ ní o. ọ̀pàrọ̀ ní o ó ti mẹ́fà jó sọ́ọ̀fù rẹ̀ àbíbí fọ́kọ́jà sí ìjọ ìlú máa kọ́kọ́ rẹ̀ mi lọ ní fẹ́ sọ́ọ̀fù ni o. Ọdún ní ọ̀rọ̀ sẹ́wọ́n ti mi lọ ń ti ń dáadáa ń sọ̀rọ̀ àwọn olùmọ̀sọ̀tọ̀ ọ̀rọ̀ pítọ̀ yẹn gan ní ìsìn ká mojú bò nínú wọn bára sí wà yìí gan iṣẹ́ ọ̀sàkà pítọ̀ ọkọ̀ débi pé wọ́n tí òjú tún nílọ lọ lọ́wọ́ sí tún nílọ wọ́n mú àmú nílọ̀pọ̀ rẹ̀ lọ́wọ́ àánú gbé láti bẹ̀ mo kó wá sí rí yìí nílùú bílà yìí ẹlòmíì ń bẹ tó bá gba wàásù ó ní edó bìlò sẹ́fítà nígbà náà adé láti lẹ́wọ́ bá tẹ̀ òsì àrí bá ti lẹ́nu àwọn ọmọ ìyá ọlọ́run bá ń kàlẹ́ sí dáadáa fún wọn. Wọ́n fi fún afẹ́ àfẹ́ máa lọ fi lé ìjẹun àfẹ́rù sí nígbà yìí. Aláyọ̀ wọn pé lóde. Kọ́lá, ọbẹ̀ ẹ̀kọ́ tó já ká tó jẹun. Ìgbà tí ìyẹn ọba ti jẹ yẹn a sì ti rẹ́ lómi náà tó tún wó sùn pé ẹjẹ́ ọdún túbalẹ̀ yìí sí àwùjọ máa da ẹni ò ní ro àìdá nípa ẹni rì àkọ́kọ́ ẹ máa bẹ̀ lọ́n kó rẹ máa kọ̀ sí ẹ bẹ̀ lọ́n kí sùkọ́ máa bá dúkìá rẹ̀ kí sùkọ́ máa bá wọn náà. ẹyá ló ti mú ní àìdá àdàlá kí ìyàwó ayọ̀ kàkà ìyá méjì ìyá àkọ́kọ́ wá ti bàjẹ́ tó jọ ọ̀rọ̀ àwọn àdàbí pé ẹ̀bá fún tọ́pù kan ìjọ ti àjọ adójú ẹ̀ ẹ̀tún fún tọ́pù kan sí ìjẹ́mà ń bẹ̀. látàwọn olówó ibi ọ̀rọ̀ zàká ni àwọn ni ó ń kó bá wa àwọn ni ó wọ̀n lẹ́nu yẹ́fun nẹ́rún ẹ̀ zàká dáàbò àlejò ìlà àwọn olùkọ́ kò ní kọ̀jálẹ̀ fáwọn òyìn ní ọ̀zàká dúkìá àti fọ́lọ́wọ́n ẹ̀rẹ́ tó tó má rọ̀ mọ́. ìrìnsàmá ọ̀lọ́run ṣe ń bá ẹ̀dí lẹ́kùn yóò tọrọ tí èèyàn ti tàwọn ẹran fún ní ojú àti rọ̀ mọ́ láéláé. mo jẹ́ ìjẹ́ ẹ̀fà nípa kọ́ọ̀pù ẹ̀fà ń dáa ní rọ̀. ìyá kádàrá yẹn méjèèjì jọ sopọ̀ ni. tí wọn bá ti yọ zàká láwùjọ ìyá ọjà ọ̀ kádàrà ọlọ́run ti kádàrà ilé ìdíje bí òkèèrè ni ìyẹn láyé nígbà tí. nínú ìdí àdìgbò wa òun ni àwọn fúnbà ti sọ̀rọ̀ ìyá àti òbáyọ zaka níbi tó ti ń lò ní ẹsẹ̀ wọn ni kí wọn lọ fi má gbà lọ́wọ́ ẹ wọn fi má gbà lágbo fáwọn tó lè fi sẹ́yìn kì í fi rú wa kí n bá yọjú mọ sọ wọn lóòótọ́ mórí gbọ́dọ̀ bí wáyọ zaka yọ ní à ẹwà fáwọn bọ ọmọ yẹn ti pọ̀ ń wọ́n náà bí ó ṣe jẹ bí ó ṣe mú ni. ṣùgbọ́n láyé pé ìjọba ló lóun ọgbà zàká àtàkà máa sọ sórí bẹ́ẹ̀ fún ìjọba. Abdullahi bin Anam ọ̀dọ̀ lọ́wọ́ àdúgbò wọn náà ti fẹ́ lọ́n sọ̀lá àtàlà ń sọ pé omi ìtura ni ọkọ̀ ti là ná. Hatta yashhadu Allah ilaha illallah wa anna Muhammad rasulullah. Wọ́n pa mí láti ẹ̀fẹ́ kí táwọn yẹn jà. Kì í ṣe ìlànà àbáyẹn jà ọ́ ìnágbàdì ńlá àtàdébí fi ń sọ̀rọ̀ ìwúlò aláṣẹ gbogbo ayé ńlá yẹn. ilé ètò wà lábẹ́rẹ̀ bíi nàìjíríà kẹrin ni wọ́n tún ju nàìjíríà lọ rẹpẹtẹ ni. báwọn ènìyàn hasan yashhadu allah ilaha illa tó fi dìbò àtọ́jà wa. wà á dẹ́ muhammad rasulullah tí wọ́n dẹ̀ fi ń gbà sẹ́yìn muhammad sallam níbi. ọ̀yùkí musala wọ́n máa kí wọ́n yóò tún zaka wọ́n máa yọ zaka. ìzàfáà wọ́n ti ṣe bẹ́ẹ̀ ìgbọ̀nà pàwọn wọ́n àbúwá ìlànà nígbà ní àkìlẹ̀ islam níbi àwọn mi lẹ́gbẹ́ dọ́gba àfi pẹ̀lú ẹ̀tọ́ islam abájọ sí kí kan ọ̀dí ọlọ́run ayé wọ́n ni wọ́n lọ́ọ̀nì ọmọlọ́wọ́ bá búra lọ́wọ́ mọ́ ní àwọn àìná akọ́ tí wọ́n bá pọ̀ fún mi tó ṣe wípé ẹ̀rẹ̀ ewúrẹ́ kínkínní báyìí wọ́n ti yàrá dúnà wọ́n máa ń fún òṣìṣẹ́ ọlọ́run gbà tó wà láyé kọ́ ní fún nígbà nẹ́bí kò sẹ́ńsì àwọn a gbọ́dọ̀ gbà lọ́wọ́ olówó òun ni zàkà wa. Olóṣèlú wa nù sún nẹ̀gbẹ́ wọ́n gba zàkà lọ́wọ́ amúdí ọ̀yọ́ yẹn wọ́n ti wá kó láti lo olúkà rẹ̀ ìyá tó wà mẹjọ mi là ń tẹ̀yà ìyọ̀ ìyà tó bá dára fi gbé lẹ̀ fáwọn tí ọ̀yọ́ dàgá ilẹ̀ tí náà ti zó ní sábà wọn lọ́tà wọn láyé fi kú ní àfi sẹ̀mí ìdílá bàbá ṣé o fi àdá sí àyè. àwọn tó ń kó gold àti silver gbogbo náírà wa dọ́là ẹlòmíì ní dọ́là làwọn fi ń ká Amẹ́ríkà lọ kí gbogbo gbogbo dáwà yìí àwọn ará máa ń ta dọ́là lẹ́kọ̀ọ́ kẹ́ńjọ́ nílẹ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn tó ti yí pé wọ́n kó dọ́là jọ òun làwọn ọdún àwọn àti pítọ̀ yẹn náírà wọn kó jọ gbogbo àwọn olóyè rẹ̀ láti wọ́n kó jọ fún gbogbo àwọn èèyàn ọ̀la yòó fi kún náà àbí ìṣẹ̀lẹ̀ ìlera náà wà ní ẹ̀sùn bí ọ̀dọ̀ ọlọ́run ìyẹn pé wọ́n yọ zaka ọmọ ṣẹlẹ̀ fún kàzá bìnálẹ̀ fún wọn nírò pé wọ́n jí àti tanisiro ọba dẹ́dà ni yẹ́wò wọn yóò fún àlẹ́ ìhà owó tí wọ́n láwọn níyẹn ló inú ilẹ̀ jahannam wọ́n sọ fún wa pé owó ní táǹkó kiri wọ́n sọ owó yẹn di òkúta wẹ́rẹ́ wọ́n wá lọ sùn nínú ilẹ̀ jahannam kódà kan jẹ́ ní ayé yìí ẹ̀ ọ̀tún lábẹ́yìn ọ̀tún ní ayé yìí sì nìyí ní ẹ̀ bá pín ní àlèkè àmọ̀ sí àfẹ́hùn ní báyà lọ́kọ́ làkàmẹ́ ní ayé yìí sì lè dúró yẹn pa káwọn ní káàkiri jùmọ̀ tán ní kúndà ti kú fífi ọ wá dáná sí ibi owó yẹn wọ́n ti sọ dùkúta yẹn nínú ẹ̀jẹ̀ hannam tó kù wá ní àjíbá àwọn ọmọ ilé ẹ̀sán ní philip wọ́n máa wá fi òkúta agbóná ẹ̀ jó wọn lójú àwọn àbọ̀ lọ́wọ́ yẹn wọ́n fi jó wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n fi jó wọn lẹ́yìn ẹ̀rí wọ́n máa lọ́jà áza wọn kàná sólẹ̀ ọ̀rọ̀ ọ̀bùlẹ̀ kójọ fúnra yẹn ìyá rẹ̀ ọ̀gbọ́n afa jami abdullahi ọjà lọ́wọ́ àjò wọn ti tẹ̀lé dúkìá tá a bá yọ zaka lórí ẹ̀ lẹ́yìn tàbí kánò bí kò sí nínú èyí tí wọ́n fi jó yẹn ní ọjọ́ ìta ìgbéra ìyá tẹ̀wéyẹn nínú ìyá mi èyí tá a lọ sọ̀rọ̀ àbálá ń sàlà yẹn àti àbẹ̀rẹ̀ wà ní ọ̀rọ̀ àjò wọn ni mo ní àtàwọn ọlọ́ọ̀bù mọ́ ẹ̀ lásán lọ́wọ́ àti ìsẹ̀kẹ́ ẹ̀ mùsùlùmí làwọn yọmọ ìyàwó ṣùjà àkàrà wọ́n máa sọ owó yẹn owó ẹ̀ tó ní wọ́n máa sọ di ìjọ apárí ẹni wọ́n bá gbogbo àbọ̀kọ̀ àwọn ará oko kó bèrè nípa ìjọ apárí ọwọ́ ìjọ oṣù kárí ìjọ apárí yẹn làwọn zẹbi mẹ́ta rẹ bí a kó gbogbo láàzàmà bẹ́ẹ̀ ó ní eyín gamgam méjì á fi ẹnu ni yóò fi gbé bàbá olówó yẹn yọ máa fi sábà bọ̀ lóyè yọ máa sọ ibi ànàmọ́ ọlúgá ànàkàndò èmi ní dúkìá rẹ̀ èmi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ fúlàní ní fúlàní aláwọ̀ kan ọ̀rọ̀ bá dẹ́dà ọlọ́run ni wọ̀lá yàtàbá nà lẹ́bí rẹ̀ yẹ pẹ̀lú nàbí máa dáadáa fún ọlọ́run mi pọ́lì ni wọ́n kẹ́yọ̀rọ̀ láàmù àwọn ẹni tí wọ́n náwó tọ́lọ́ wọn bá ẹni tí ò ní ṣùgbọ́n òun ti rí ìkẹ̀kẹ́ dára gbẹ́dọ̀ wọn tó ní ọmọ àlò ọlọ́run kò sọ́dọ̀ ẹ̀. àwọn tí wọ́n ń lẹ́nu tọ́lọ̀ wọn bá fún ẹni tó ń sa wọn wọn ní ìlérò ìdílé tó lórí fáwọn ọ̀pọ̀lọpọ̀ sẹ́wọ̀n là ògùn fún wọn sọ̀rọ̀ tó pọ̀ kú ní ọmọ ọba kìlọ̀ rẹ̀. owó yẹn mo máa sọ di ìgbà kárí tí ọmọ àti àwọn jẹ wọn wá so mọ́ wọn lọ́rùn. ìjọba ìgbà ìyá yọ zaka ọ wọn ni polówó yọ zaka lọ́dà ọ polówó yọ zaka lọ́dà ìyọnu ọlọ́run àti mẹ́bí zaka yìí lọ àmì ọlọ́run ọba sùpáànà pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìtọ́jà àti ìròyìn àtọ́jà ìwà àdáyé ọlọ́dà pàjá àkóso àwọn àdá àti èdè ọlọ́dà àkóso fún wa ọlọ́run àkóso fún wa gbogbo àwọn tó ṣe dáadáa ọlọ́run má dá wọn dára wọn ọlọ́run kọ́ fẹ́ẹ́ bí ìṣe dáadáa sára kálukú wa náà. واجعله لي لعنه عليه اللهم صل على سيدنا سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك